Kaware, kaware, kaware. Torí òní kọ́ nítorí ọ̀la ni. Yeah. Bálọ̀ bálọ̀, àbọ̀ àbọ̀ o. Bálọ̀ bálọ̀, àbọ̀ àbọ̀ o. Torí òní la rí kò sẹ́dá tó mọ̀lá bálọ̀bálọ̀ e, àbọ̀ àbọ̀ o mo ní bálọ̀bálọ̀ àbọ̀ àbọ̀ o àbọ̀ àbọ̀ fún wa bàbá ṣe wà wá ní o e, káṣe káṣe káṣe rere yìí bálọ̀bálọ̀. abo abo onílárí o kò sẹ́dá tó mọ̀lá irú abọ́ wo ló wo ló ló ló fẹ́ abọ́ abọ́ abọ́ abọ́ abọ́ abọ́ náà yẹ kẹ́ mọ̀ náà.

yóò òfin iṣẹ́ ẹni pé kò ní jẹ dáadáa ìyẹn fi èmi máa ṣiṣẹ́ tèmi dójú àmì àwọn ọmọ yìí ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ ọmọ iṣẹ́ wọn bí iṣẹ́ ń tọ́ bá lọ ní kọ́kọ́ júmọ́ kọ́ dẹ̀ má ṣọ̀lẹ tó bá ti ṣeṣẹ́ wọn bó ṣe kọ́ ṣe wọ́n nínú wàhálà kò lè sí wàhálà rárá. ṣe kí gbogbo wọn ti ń fetí ara wọn bọ báyìí ó rí rí dáfẹ́ kí gbogbo wọn ṣe fún àǹfààní ara wọn náà rẹ̀ ó jẹ́ dájú wa ọkọ mi mo fẹ́ kó pọ ẹrú ẹ̀ ìbẹ̀jọ́ náà olúwa lára rẹ̀. màámi gbogbo nǹkan tẹ́ bá mi sọ pátá ni màá mú lò nítorí èmi kò fẹ́ di òpèjẹ fẹ́gbẹ́ mi torí ẹ̀ mo ṣe máa mú ṣẹ́ṣe mo dẹ̀ gbàládùra wípé màá kórè èkó wálé fún mi. ó ti ẹ̀ ti di dandan kẹ́ ẹ kórè èkó wálé ibi tẹ bá kéré òkú wálé nínú àwọn òbí yín náà máa bì lágbára ọlọ́run gbogbo orílẹ̀ èdè máa kéré òkú wálé ọlọ́pọ̀ mi bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ibi tó bá fi ẹlẹ́nu fún ẹ̀ ṣọ́ ibẹ̀ ni kò ṣọ́ o ṣé o ti gbọ́ rántí bó ṣe fi lé sí ọlọ́run aṣàbò o ìdíbò iṣẹ́ kù sí ẹ lọ́wọ́ láti ṣe wàá máa bá fojú tọ́ wọn ní gbogbo ìgbà ni wàá lọ máa wò wọ́n lóòrèkóòrè wàá lè máa tọ́ wọn sọ́nà ntẹ́ ilẹ̀ máa ṣe leléyìí o ntẹ́ ìyẹn kẹ́ ṣe leléyìí. ẹyin ẹ má wọrí ara ṣe tèmi nìyẹn màá dẹ̀ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ẹ má ṣe ẹyin ni mò ń dúró dè mo ti ṣe tán gbogbo nǹkan tí máa ṣe náà ni mo ti ṣe tán àmọ́ mi mọ̀ pé yóò gbàgbé nǹkan tí yóò gbàgbé nǹkan kan. màámi gbogbo ẹrù mi pátá mo ti. ó ti di gbogbo ẹrù ẹ̀ má wàá gbàgbé gbogbo tí mo fẹ́ sọ pátá ọwọ́ òsì báyìí ni kò fi sí má fi jẹun o gbọ́ wọn ti ọmọ ẹni tó ń ṣe o wọn ti mo ṣe fi lé sí o. tó bá dé inú ẹ̀ á dodindi o àmọ̀kẹ́ ojú òní tiẹ̀ ẹ ṣe àpọ̀ ọ̀rọ̀ mọ́. kí ló ṣẹlẹ̀? ẹ ṣáà ti ń gbé hospital ok tí má ti dé máa yọjú sí kò sí wàhálà tí má dé máa yọjú. dáàdì yẹn. kò sí nǹkan ẹ jẹ́ ká tètè máa lọ bá torí àròjọ òun ṣòro kù. bàlọ́ bàlọ́ àbọ̀ àbọ̀ ooo bàlọ́ torí onílárí o kò sẹ́dá tó mọ̀lá bálọ̀bálọ̀ e, àbọ̀ àbọ̀ o mo ní bálọ̀bálọ̀ lẹ́ni tó jẹ́ pé kò sí nǹkan tí mi kì í ṣe fún wọn kódà ìgbà míì gan ó máa ní mọ́mí o àwọn pẹ́rẹ́ǹtì ń nídìí owó bí o ti tàsíkò àti gba sálárì máa fún gbogbo eléyìí tí mò ń ṣe yóò mọ sálárì ẹ kò sí tí mi kì í ṣe fún ọ kò sí o ọlọ́mọ ẹ̀ka bùkọ̀ bá wọlé tọ́ mi ní ẹjọ́ ẹgbàá nú mi ẹ̀ṣà náà. gbogbo èlò ń sọ fún mi gbogbo èlò ń jẹ́ kí n máa gbọ́ ṣùgbọ́n kò yé mi báwo lẹ ṣe wáá ṣètò dípọ̀ mọ́ ń gòmọ́ náà kò ṣàṣẹ̀ṣẹ̀ máa bá yín lọ sọ. ẹ wò kò yé mi náà ìyá mi kò yé mi o kò yé mi bí mo ṣe gbárùn báyìí èmi náà sáré bọ̀ ni ní ti máa débẹ̀ kí ló ṣẹlẹ̀ kó ti gan náà ó ti gan mọ́ ná mi mọ́ ọlọ́mọdé rápò báyìí ṣàánú mi ẹ̀dẹ̀ máa wú aṣọ rẹ̀ ló lọ aṣọ rẹ̀ ló lọ aṣọ rẹ̀ ló lọ kì í ṣe tẹ̀mí mi ò gbéṣẹ́ mo lọ títí kò ní ṣe nǹkan kan lọ títí mo ti fi sílé ìwé tó bá ti lé èdè nǹkan ṣe gẹ́gẹ́ bí ọmọ ni mo mú ọmọ tó dáa ni kò jí mi ní nǹkan rí kò já lè rí kò bú mi rí kò mí lójú rí ọmọ ìdá sí mi ṣé mo àgbàdo ọkùnkùn. ẹ̀wọ̀n ọmọ mi àwọn èèyàn ò ní rí bẹ́ẹ̀ mọ́ wọn ò ní rí gbogbo nǹkan tó dáa tó dáa tẹ̀ ti ṣe fún sẹ́yìn. Ah, ó ti kú ah, yẹn ọmọ ti kú gbèsè ah. rí o. náà lóra kò bá yẹ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ni wọ́n ti gbogbo dáadáa tẹ̀ ẹ ṣe fún ọmọ yìí. ó sún mi ó sún mi ó sún mi. òkú iná náà máa tẹnu mọ́ àbúrò mo fẹ́ sá gbà ṣé kò dé fún yín wà. rárá o kò fún wa níbo wàhálà rárá ó ń ṣiṣẹ́ ẹ̀ àsìkò tó bá yẹ kó ṣe ló máa ṣe ohun tó bá ní kó ṣe fún mi ló ń bá mi ṣe ọmọ dáadáa sí ẹ̀ ní ká má purọ́ àmọ́ ká jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti ṣiṣẹ́ ó máa ní ó rẹ̀ ń ló máa. ǹjẹ́ o lè blame ẹ̀ fún yẹn ìwọ náà mọ̀ pé iṣẹ́ inú lè pọ̀ hmm. tó bá dẹ̀ ti ṣiṣẹ́ dé stage kan ó máa fẹ́ relax dé ní tíyàwó mi gbìyànjú láti sọ. Ah, ẹ ṣe gan ni ẹ ṣe nǹkan inú mi dùn o inú mi dùn ti report ẹ tí mo gbọ́ yìí àwọn ọmọ wa wà trustworthy wọ́n dẹ̀ ń fi hàn lọ́kàn balẹ̀ ẹ wo ìwọ gbọ́n tí ẹ o ibi tí wọ́n bá ti fi yọ ẹ sí ni kò ṣomi sí o má fún mi wàhálà má bójú mi jẹ́ o ó ti gbọ́n má ṣọmọ dáadáa bó yẹn ṣe ìlọ ẹ ọlọ́run dẹ̀ ní dààmú wọn náà. mo ti gbọ́ máa ẹ̀rọ pé mi ló kì í ṣe wọn bẹ́ẹ̀ ah. mo ò dẹ̀ ní disappoint mi. wọ́n disappoint mi. ok báwo mi lọ wo nǹkan tí mò ń sè lórí iná o mọ̀ pé sista láti jẹ nǹkan tó lọ. Ah, ẹ má ṣe ìyọnu mà ọ ẹ má ṣe ìyọnu kò wá yọjú ah. eh, tẹ bá dẹ̀ ní anybody mà tó ní ìdí ọmọ màmá wò kí n dúró the end of the year àbí middle of the year ká tó mọ́ ọmọ wá all round alọ́mọ tó wà readily available. ọ̀rẹ́ mi yẹn sọ pé ọmọdé so bóyá mo lè assist. ok ẹ mo rí ọkọ mi kan ìyàwó ẹ gbé ọmọ ọ̀dọ̀ wọn ti lọ bóyá màá fún ẹ ní contact wọn kẹ pé wọn jọ sọ̀rọ̀. inú mi á dùn kí. in fact I would appreciate it máa fún wọn lọ́mọ tó máa fún wọn lọ́kàn balẹ̀ honest ọmọ tí ò ní sá lọ. ẹ kí mi fẹ́ yín ẹ ṣe gan ni sá. Ah, káwáré káwáré. ṣé wọ́n dẹ̀ tẹ̀ tí wọ́n gbà kó. torí òní kọ́ nítorí ọ̀la tó bá ti rí pé òkèrè báyìí ojú ọmọ yìí kéré lọ́dún bá mo dẹ̀ ti máa sọ fún ọ pé mi kì í gbẹ̀rẹ̀ ìrànlọ́ lọ àmọ́ ọ̀fẹ́ gbà ní. nígbà tó bá yá ẹ̀kọ́ máa kú àbọ̀ àbọ̀ á ṣẹ̀ṣẹ̀ wá torí onílárí o kò sẹ́dá tó mọ̀lá balọ̀balọ̀. ní lọ́mọ tó tí ò lè ṣiṣẹ́ ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni ẹ́ ọlọ́run àti òta àmọ́ kó tó dé èmi náà ti ṣe kéde. bàbá ṣègbà wa ni o ọ̀bọ̀ rere dáa kò dára kásìrì kásìrì wọn lọ́wọ́ wà lórí ẹ̀ àtàwọn tó ń gbé lọ́dọ̀ ọ̀hún ẹ ní dààmú lágbára ọlọ́run ojú ò ní tì í. kò sẹ́dá tó mọ̀ ńlá irú àbọ̀ wo ló. Ah. mo fẹ́ ra ata àti ṣọ̀bọ̀ eléèlú ó ní fifty fifty naira kò fi ṣe ráìsì náà lò. ẹyin ọmọ fifty fifty naira mú ata ti wọ́n. àwọn ọmọ ìyá mi ta bẹ́ẹ̀ ni bá mi ta bẹ́ẹ̀. wọ́n mi ṣe ń gbúrò àbọ̀. Ah, mo ń gbúrò ẹ̀ dáadáa. ẹ jẹ́ bá mi sọ fún pé àwọn ọ̀rẹ́ àti mí ìṣẹ̀gun ládùúgbò. ó dà máa jíṣẹ́ máa jíjẹ́ o ṣe gbogbo ilẹ̀ máa ṣoríire lágbára ọlọ́run. ṣọ́ńbù abí bẹ́ẹ̀ ni. Eh àbọ̀ àbọ̀ ooo mo ní bálọ̀bálọ̀ àbọ̀ àbọ̀ ooo àbọ̀ àbọ̀ fún wa. jọ kí ló máa jókòó sílẹ̀ náà. ẹsẹ̀ omi ni mà tó ìwé ni. kúdà kó yẹ ti dá ẹsẹ̀ ń wẹ́ ní èjì olè ẹsẹ̀ sí ń ilé tó lè fún mi jọ ẹsẹ̀ ń wẹ́ ní èjì ẹsẹ̀ sí ń ní wòlíì ẹ̀yà jọ àti pé nǹkan tí mo ní oṣù látàárọ̀ kílé tí ò tí ì jìnnà. màá mú arrange room àwọn ọmọ ni torí ẹ̀ ló jẹ́ kó pẹ́ mi tẹ̀ máa tó ṣe tán sí. ìwọ jẹ̀bi ó bá máa arrange màá wá bí ẹgbẹ́sẹ̀ ìwé wá ṣe níbàá gan torí ẹ̀ ló ṣe ṣe nǹkan tí mo ní kò ṣe látẹ̀kàn. wọ́n ní ìwé o wọ́n bá mi lọ sọ́dọ̀ tẹ́lọ̀ mi kúrò wá mi lọ gbaṣọ mi wá ń bẹ̀. ẹ má bẹ̀rù màá ti lọ ṣetán. ẹ gbà mí ó dà kó orí ẹ ti yí ó dà kó mi ni ìwọ ló bá di kéèkì fẹ́ mi ìgbà tí máa rú ẹṣẹ́ nígbà tó máa lọ you must be mad. lọ́pọ̀ ìṣẹ́jú fún mi jọ̀ọ́ bọ́sà ọ̀pọ̀ bó ṣe ibùdó nínú nǹkan tó ń ṣe ogbómi kárọ̀ kò ṣe kọ́kọ́ wọn làwọn ọmọ ọ̀dọ̀ wọn ní níṣẹ́ wọn ní ṣẹ́rìtì ọmọ máa busy doing nothing nígbà wọn ṣe gbóṣẹ ilé mo ti ń gbẹ́ bíbá yìí ẹ má bínú ọmọ tí mo rán lọ máa tó dé ẹ má bínú ṣe gbọ́. wọ́n ní ẹ̀ka ní sùúrù two hours ni pé wọ́n ṣì ń ṣe bí ọrùn yẹn lọ́wọ́. ah two hours kẹ èmi ò lè dúró di two hours o mọ́mì máa bínú o. ta ẹ má bínú màá pè wọ́n ní orí fóònù màá rán àwọn ọmọ kan nínú àwọn ọmọọṣẹ́ mi wọ́n máa bá mi bá wọn wá. ó dàbọ̀. ẹ̀yin lẹ ti fà á nà ọ́ nígbà tí mo kọ́ mọ wá lọ́jọ́ sí tẹ́ní kan ò fáìn ẹ̀ àwọn kan ti dàgbà jù kí n máa dá wọn padà èmi ti dá wọn padà mi ì mọ nǹkan tí mo lè ṣe o a ní kò sí nǹkan tí mo máa ṣe sẹ́ẹ̀mà ẹ máa ní sùúrù ni kàkà àwọn ọmọ mi dé ẹ máa ṣe sùúrù ni and besides owó tẹ máa sọ́nsìn ó tún ti pọ̀ ju tìgbà yẹn lọ because àwọn òbí wọn gan complain pé owó táwọn ọmọ wọn gbà ti kéré wọ́n ló kéré jù nínà. mo ti gbọ́ yín kò sí nǹkan tí mo lè ṣe o ẹ máa ní sùúrù ni mà. ọmọ bínú mọ́ mi wọn ni kì í bá wí lọ́lọ́ ni ṣé ìyá òwe sí kí ni iye ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ mo bẹ̀ ọ́ lọ́lọ́ ah, o tiẹ̀ tí ìdòdó rárá tó fẹ́ máa pọn mi ah, o ń gbọ́ conversation mi lórí fóònù rẹ̀ ní gọ́ọ̀tù òun ń dá sí. ìmọ̀ bínú mà ọ̀nì kì í mú mi wá bá ètì dé bóyá ọ̀nì mi ní yíyọ bá ṣiṣẹ́ because ọ̀nì dènìyàn kíákíá ìjọ ìmọ̀ bínú mi yà á ká bíríìjì lẹ́kọ̀ọ́. ọmọ kẹ́lò mi mo mú ẹ wá fún mi àlàyé wo ni kí n ṣe fẹ́ nìyẹn. ìmọ̀ bínú mímọ mi fẹ́ ṣiṣẹ́ mi kí mi kó ẹrẹ́ kọ́wọ́ délé má bínú má Ma mo dáràn mo dáràn mo dáràn ọ̀tá ajẹ́rẹ́ o ráìsì tẹ́ni àtàwọn ọmọ mi fẹ́ jẹ́ ayé ọmọ yìí ti bàjẹ́ ayé ọmọ yìí ti jóná láti. ẹ fi lè mọ mi. mọ mi ọ ní pé ibi tó ti lọ kóṣẹ́ sí aṣọ yẹn pé wọn ò tí ì ṣetán so mo wá ní dúró dé wọn díẹ̀ nígbà tó tún wá pẹ́ mo ní sáré màá bọ̀ nílé kìnìún wa sọ fún mi. bó ṣe wá wo gbogbo inú bíbá bó ṣe ṣe fì o ò rí sùúrù àpáyé ẹ ti bàjẹ́ o ò rí jọ torí Ọlọ́run nǹkan kan ṣáyé ẹ jọ kí tó fi ráìsì tí mo ní kó ṣe sílẹ̀ tó fi jáde ẹ mà ẹ̀yin náà lẹni kí n máa lọ sí sí sí pé kí n tètè lọ gbaṣọ yẹn wá fún mi. ìgbà tó ò lọ́pọlọ tí bá ní kó kó síná wàá kó síná tí bá ní kó lọ gbaṣọ wá kò yẹ kí ọ̀pẹ mi ẹ̀kọ́ bẹ̀rẹ̀ rò ó pé ó yẹ kó kọ́kọ́ sí ráìsì tèmi tán kó tó gbọ́dọ̀ tí lọ lọ. mi sọ bẹ́ẹ̀ pátá ti sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé láti sọ bẹ́ẹ̀ fún ẹ kó tó ṣe. kí n máa lọ sí sí ìyẹn ah, ráìsì tèmi àtàwọn fámìlì mi fẹ́ jẹ lọ́jọ́ àlàyé yín yẹn ò yé mi dáadáa ẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn fún mi. kí ni mo ṣe wá ìtẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí kò bọ́ sí mọ́bí tí bá wò ẹ dẹ̀ mọye tí mo ti ná ẹ mọye tí mo ti ná nítorí kọ́ńtráàtì ẹ̀yin náà lẹ sọ fún mi kí n san iye báyìí kí n fún ilé ìlówó kí n fún tọ̀hún lówó nísìnyí sọ fún mi pé kò lè bọ́ sí mọ́. oh god oh god ok ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tálẹ̀ lè fún mi nọ́mbà ẹ̀nu àwọn ọ̀gá yín kí n tiẹ̀ pè wọ́n fúnra mi bóyá mo lè bẹ̀ wọ́n. Ah, ṣé mo lè wá rẹ́yìn gangan fúnra yín. mo ah. lọ kí ni gbogbo ilé kí ni gbogbo ilé ìbáyìí sí. ó ṣẹlẹ̀ kí ni wọ́n sọ̀rọ̀ fún un. ó ṣàmọ́ contract tí mo sọ fún ẹ pé mo ti ná àìmọye owó pé kó lè bọ́ sí mi lọ́wọ́ yẹn mánìjà wọn ló pè mí sìn tó sọ pé wọ́n ti gbé fẹ́ lómi pé iye tèmi dìmáàndì fún ó ti pọ̀ jù and this same man ó mọ̀ yẹn tẹ́lẹ̀ kó tó sọ fún mi pé kí n máa bribe àwọn kan kí kinní lè bọ̀ sí mi lọ and I spent so much money on this contract. mo understand pain ẹ jọ jẹ́ kí n ṣàlàyé ìmọ̀kan fún yín sórí àtògbó àtẹ̀wà wọn ò dá wọn dọ́gbadọ́gba o ni wọ́n gbogbo nǹkan tọ́lọ́run dẹ̀ dá sílé ayé yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ló dá wọn wọn ò jọra wọn èmi àti ẹbí ti wa àjọra wa gbogbo nǹkan tọ́lọ́run dá sílé ayé yìí kò dọ́gba rárá ọ̀tọ̀ọ̀tọ̀ lólúkálukú bí ó sì ní àti ẹ kò ń ṣèkan náà máa fẹ́ kó just take tó gba faith pé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn tó bá jẹ́ṣẹ́ ẹ ni definitely o máa já mọ́ ẹ lọ́wọ́ ọlọ́run ti ní pé kò ń ṣe títí wa ni so gbàgbé ẹ mi ì fẹ́ kó ronú pẹ̀ rárá mo understand ẹ. Eh tí kọ́ńtrátì tó bá bọ́ sí tí nǹkan ṣẹlẹ̀ sọ́tà wa ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ so mo fẹ́ kó gbà pé kò ń ṣe títí wa. I spent so much on this contract I spent so much. I understand you just forget about it. ó dẹ̀ mọ̀ pé kì í ṣe àkọ́kọ́ irú ẹ̀ tó máa bọ́ ọmọ mi lọ́wọ́ tún lè lè o kí ló ń ṣẹlẹ̀ yìí náà. it is well jẹ́ ká tẹ̀ra máa dùn ra. bàbá ṣe wà wá ní òun. Eh? àbọ̀ rere dá àbọ̀ burúkú kò dá rárá kàṣerere kàṣerere kàṣerere kàṣerere kàṣe kàṣe kàṣerere yìí bálọ bálọ àbọ̀ àbọ̀ oníyàrí o kò sẹ́dá tó kí ló ṣe lójú ẹ̀. ìgbà tí mo ṣe kọ́ lánàá náà mo wá fojú gbà. ò ń ṣe nǹkan ló wá fi ojú gbà tó pọ̀ tó yìí. bẹ́ẹ̀ sà. tí ṣe pé ò o lè ṣó nǹkan tó ń sọ ẹ̀ ṣá. mo fojú gbà nù bẹ́ẹ̀ sà. irọ́ ti ba ayé ẹ̀jẹ̀ ó yẹ kí n tún nà pẹ̀lú irọ́ tó pa yẹn irọ́ ló ń pa. irọ́ kẹ. àìjẹun ẹ lánàá òun ló fà òun ló fún ní ojú tó ń wò yẹn mo dẹ̀ ní kó bá mi ṣe rice ó dẹ̀ ṣe rice ó dẹ̀ jó rice ná kò jẹ́ kémi àtọkọ àtàwọn ọmọ ká rice jẹ lálẹ́ àná mo nà bí kò kú ni ṣá ó tún wá ń parọ́ irọ́ tó tún pa yẹn ṣé kò deserve kí n tún nà. sweetheart ẹ ká gbà pé ó parọ́ lóòótọ́ ṣùgbọ́n ìwọ rò pé bóyá ó bẹ̀rù ẹ àbó nípayà fún ẹ ló ṣe ń pa irọ́ tó pa ẹ. báwo ni ọlọ́ṣẹ́ máa na ọmọ tí ojú ẹ̀ máa blue black bẹ́ẹ̀ yẹn tó bá irá ìsìn wọn sọ yìí kò máa ṣe pé gbìyànjú nǹkan lásán dúdú ṣàkó báyìí. does that mean you have to beat her tó fi ní black eye. iyán láti iná ọmọ wọn ní àyà ọmọdé báyìí ni wèrè wá eléyìí tí ẹ ju wèrè lọ. tójú ẹ bá lọ fọmọ ẹ lọ́wọ́ ńkọ́. ojú ò lè fọ́ ojú ò lè fọ́. Eh, just take it easy pẹ̀lú ọmọ ẹ take it easy kò lè tó yìí náà kò lè tó ìwà bá sọ̀rọ̀ ni téèyàn bá bọ́ ọmọ wí ó máa ń gbọ́. eléyìí eléyìí well e- èmi ti ń jáde lọ nìyẹn. sáà tí ìkẹ́ ẹ̀ sí pẹ̀lú ọmọ yẹn just take it easy. wo ò bá tún jẹ dẹ́ndẹ́ ìyá gbẹ́nu sọ̀hún ògbẹ́kílẹ̀ ẹni tó ṣú wàá tún jìyà ìyá ṣubú lórúkọ ẹ̀ ń jẹ́. Bẹ́ẹ̀. Báwo. Wo ọkọ mi wọn ẹ̀ṣẹ̀ gbà ń sìn pé àdúrà ló máa ń gbà lágbára kan gẹ́ẹ̀sì tó pè mí ẹ̀gbọ́n ló pè mí láti Amẹ́ríkà wọ́n ní àwọn tí bá wa bá minister for works and housing sọ̀rọ̀ pé contract tó ti ní láti jọ ọjọ́ yìí pé wọ́n ti bẹ̀ approve pé kò lọ rí wọn ṣe olùgbọ́gbọ́ ẹ̀rí inú mi ń dùn látẹ́kọ̀ọ́ ni. Ah, oh. èmi la ò ní yọ sí bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí bí. Ah, ọlọ́run ah, ṣeun àbí ọlọ́run bá wọ jẹ́ kí n bẹ́ẹ̀ pé èmi là ò nílò sí bá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ mi tí ó. ẹ hold on sir ẹ hold on sir. hello sir bẹ́ẹ̀ ni sir òun náà ló ń ṣàlàyé fún mi sìn ah, ẹ wo ẹ ṣe mo dúpẹ́ mọ́ sir ó ti bọ́ sí nìyẹn sir ah, thank you very much bẹ́ẹ̀ ni sir ah, máa lọ Àbújá yá nìyẹn sir okay ẹ ṣe sà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sà tí n bá ti ń lọ màá pè yín sódà ẹ má bá mi pè wọn kí n tó débẹ̀ kán lè jẹ́ kí n rí wọn thank you very much sir ok mo fi bẹ̀ sọ. ẹ̀lú ẹ̀gbọ́n mi ẹ ṣé mo dúpẹ́ àárẹ̀ yín pẹ́ kókó ní ṣe yín fún mi lágbára ọlọ́run màá tún máa pè é ẹ ṣé. azin ah, inú mi dùn bàjẹ́ bàjẹ́ kọ́tà tí wọ́n ti jọ ní. balọ̀ balọ̀ àbọ̀ àbọ̀ o àbọ̀ àbọ̀ fún wa bàbá ṣe wà wá ní o. wáyé tí ẹ ṣe lọ bá mọ́mí àti dáàdì kọ́lé sponsor yìí fún education. ọmọdélé èmi àti dáàdì ti jọ sọ wọ́n ti pèèyàn kan fún mi tó máa máa kọ́ mi nílé bọ́ ẹni ẹni pé kọ́ fún òun ní táìmù díẹ̀ so tí táìmù bá ti tó wáyé tó máa máa kọ́ mi nílé. Ah, ah, ẹ gbà mí what nonsense. Can you go that for? Azuna told her that it's not to wash the plates. You told her you want to wash the plates. Clayton wo told her pé iṣẹ́ call ni kò wash plates. Bóyá màá lọ. Mo sọ kuma. ma. Kódà kí orí yẹn ti dà. Iṣẹ́ tèmi ń sanwó fún ẹ fún. Ó wá ní kí ọwọ́ tèmi kó máa bẹ́ẹ̀ fà bọ́. Ṣé òun ló kọ́ bẹ́ẹ̀ ni? Òun kọ́. not forgive her and stay out of it let me deal with her now next time she will not repeat it. tó o bá ti wá fún ẹ kíní wo mo kí mo bẹ ẹ ṣeré ní báyìí. tó máa wà títí tí ìrọ̀lẹ́ nìyẹn next time tí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ orí yẹn máa pé. ẹ kò lè o. ẹ káàbọ̀ dájú. ọyọ ah, kí ni àbọ̀ lọ́rẹ́ ṣe. Ah, ọkọ mi ó ṣe ẹ̀mí tí ò bá ṣe ẹ̀mí ẹni ni kò ṣe nǹkan tó ń ṣe. tí ò bá ṣe ṣó fẹ́ pa ọmọ ẹ̀ ni iṣẹ́ náà ní kọ́mọ ẹ̀ wá ṣe ń bá ẹ̀wọ̀n ní kó pa náà. ṣé kò gbowó iṣẹ́. hey two of you go inside. you even want to punish this girl in front of your children ṣé eléyìí bójúmu ni ó ti tó kó mi báyìí tó bá gbowó iṣẹ́ nǹkan látọjọ́ tọmọ ẹ ti dénú lé òfun ní sinmi ọjọ́ kan àfi kó máa fìyà jẹ kó máa fìyà jẹ kí ló ṣe fún ẹ tóun náà bá ti fún mi ní ìsinmi tí ò ṣe nǹkan tí mo rán màmá pọ́nìṣẹ́ ni màmá fìyà jẹ náà ni. rántí pé ọmọ nìwọ náà bí kalẹ̀ yìí o fẹ́ pọ́nìṣ ọmọ yẹn sìn òun pọ́nìṣ lójú àwọn ọmọ tí wọ́n bí kalẹ̀ ó tí mọ ibi táwọn ọmọ tiẹ̀ máa dé lọ́la àbó ọmọ tó máa jẹ́. fi olóhùn ọba bẹ̀ má fi wí àwọn ọmọ rárá ọlọ́run jẹ́ káwọn ọmọ tèmi ṣe ọmọ ọ̀dọ̀ ibi ire bí ayọ̀lá ọmọ mi máa lọ i rebuke in the mighty name of god. Hmm, ẹni tó wá assist ìwọ yẹn òun ò kì í ṣèyàn. wọ́n á gbowó iṣẹ́ ẹ̀ ni. kò sí wàhálà bọ̀ mo ń sọ fún ẹ mo dẹ̀ ń kìlọ̀ fún ẹ má jẹ́ kémi àti ẹ jà lórí ọ̀rọ̀ ọmọ ẹ o ti gbọ́ o ìrìn ló jìn ẹrú ní bàbá. Hmm. mẹjọ fẹ́ gbèjà mẹjọ fẹ́ gbèjà ṣé ìyàwó àbọ̀bọ̀dọ̀ ló máa gbèjà ni tí wọn ṣe máa ń sọ fún akáyé máa gbọmọ ọ̀dọ̀ sílé tó bá ṣẹ̀ mí lẹ́ẹ̀mẹ ẹ̀mẹ hundred máa ń lọ two hundred ni gbọ́n bá lọ́gbọ́n ti yọ ti yọrí o wọ́n ṣe mọ́ka bẹ́ẹ̀ o. tí kí ni mo ṣàyẹ̀wò àlè àbí mo ṣèyàn kí tí mo fojoojúmọ́ jìyà rẹ̀ nídìí ṣé nítorí kí wọ́n máa jìyà mo ṣe ní kí n gbìyànjú kí n jòbí lẹ́kẹ̀ẹ́ kí n bá lè jáyé kí n má bàa jìyà. ṣé mo wá mọ̀ pé ayé òbí jíjẹ lẹ́kẹ̀ẹ́ kò tó ìyà tó wà ń bẹ wọ́n wá bá wọn jẹ́ mo mọ̀ pé lọ́jọ́ kan ọwọ́ mi máa tètè má lè kọ orin ògo fọ́nà. freeze bí ẹ ooo ìgbé ayé làgbé àgbẹ̀ wípé ọ̀run. ogun tó ṣe lọ́jọ́sí orí ẹ̀ pa. àkàlàmàgò tó katukú sẹ́bọ ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn. àgbáwòye tí wọ́n sọ fún lọ́jọ́sí tó kọ etí kún sẹ́bọ tó ṣàyà gbàǹgbà séṣù ohun tí ojú ẹ̀ rí nígbà yẹn òun lójú ẹ̀ máa rí báyìí. ẹ jọ kékeré tí mo ṣe fún yín. ojú tí kò bá pọ́n bí iná kò lè rí owó. idà tí ò bá gbọ́ ìkìlọ̀ ìyà fi ń jẹrun wọn. dẹ́yìn dẹ́yìn lẹ́yìn òṣùlé tó bá dẹ́yìn wàá kàn dín nínú iyọ̀. oníbàlọ́bàlọ́ àbọ̀ àbọ̀ o. kí kan ni mo lá. àlá irú àlá ò ní. kò yé mi. ṣé kìí ṣe pé bóyá oru àwọn nǹkan kan kó tó di pé ó sùn kó wá jẹ́ ìlú fi ń lálàá. bí irú gbogbo kan mi àmọ́ ti yé mi fúnra mi ó ti yé mi fúnra mi. sí tí o bàbá ìbá ti ṣẹlẹ̀ you need to pray. mo ti bá. you just need to pray. mo fẹ́ abọ́ abọ́ abọ́ abọ́. abọ́ abọ́ náà. bàbá bàbá bàbá ò bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá. ayé wa o bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá. a máa wá gba àdúrà nísìnyí máa fẹ́ kí àbọ̀lọ́ rẹ kó o gbàdúrà fún wa tọkàntọkàn. ní orúkọ jésù. tí n bá gbọ́ ní orúkọ jésù màá yọ jẹ́ ibẹ̀ kúrò èṣù tó kù yẹn màá fi lù ẹ́ ní àárọ̀ yìí ah, ah. ó mi mi ò ṣáà fẹ́ gbogbo nǹkan tó ń ṣe yìí ó ṣe máa ní kí àbọ̀ lọ rẹ kó gbàdúrà fún fámìlì tèmi ẹ ti pé èṣù ló ń gbénu ẹ bó ṣe dúró yìí. kí ló wrong nínú kọ́mọ ìgbàdúrà. nǹkan tó wrong ó pọ̀ gan má wọrí ìmá gbàdúrà fún fámìlì ara mi ní orúkọ jẹ́ kí ló ṣẹlẹ̀ ṣe rí lórí ìbùn mi ọkọ mi ọkọ mi. àbọ̀ àbọ̀ òun mo ní. balọ̀ balọ̀. jẹ́ ọkọ mi ṣé mi fẹ́ mọ̀ lẹ́nu bóyá mi ò láṣẹ nínú ilé yìí mọ́ rárá kó sọ fún mi kí n mọ̀ ṣe mo ẹ̀bà sọ fún ẹ ṣe mo ẹ̀bà sọ fún ẹ pé o láṣẹ nílé tó bá bọ̀ pa ànídọ̀ ọmọ ìmọ̀ jẹ́ ká pay ẹ off kó máa lọ now this hatred is too much. nǹkan tó máa padà jẹ́ nìyẹn a máa pay ẹ off kó rọra máa bá tiẹ̀ lọ jẹ́jẹ́ ni torí pé ọmọ tó ń wò yìí ọmọ yìí máa ju nǹkan tó ń wò lára ẹ lọ. even even at that jọ̀ṣọ́ ti wá sọ fún ẹ pé ọmọ ìlú ń ṣe wá ni àbóhùn ló ń kọ́ sí calamity àbí problem tó ń ṣẹlẹ̀ nílé sweetheart jọ ṣé èèyàn burúkú máa ń kọ sórí ẹ pé èèyàn burúkú ni mí o mo dẹ̀ máa ń ṣèkà wo ọ̀rọ̀ yìí ogun àsọtẹ́lẹ̀ ni o tó dẹ̀ gbọ́dọ̀ parọ́ wa o ṣòro ó ṣẹlẹ̀ tí mo sọ fẹ́ pé mo lá. gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ gbogbo ẹ̀ ni mo gbọ́ olúwa òun lè sọ fún torí pé òun ni a gbọ́ ká tó wí a mọ̀ ká tó sọ ọlọ́run á tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà tí ẹ bá ti nígbàgbọ́ ẹ jẹ́ ká gbàdúrà. olùgbàlà olùgbàlà ní bàbá ní bàbá olùgbàlà olùgbàlà ní ọmọ ní ọmọ olùgbàlà ní ẹ̀mí mímọ́ olùgbàlà ní mẹ́ta lọ́kan. jehovah jésù kristi michael mímọ́ ọmọbìnrin yìí tó wà níwájú rẹ yìí bàbá ẹ bá mi gbàdúrà fún gbogbo nǹkan tó wà nínú òkùnkùn yìí gbogbo nǹkan wàhálà tó ń ṣẹlẹ̀ bàbá ẹ tàn mọ́lẹ̀ yín sí ah olúwa ẹ tàn mọ́lẹ̀ yín sí bàbá ẹ gbọ́ àdúrà rẹ̀ ṣe bàtà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ọ̀rọ̀ yín á dà ṣe ní bí a ṣe ń gbàdúrà ọ̀rọ̀ yín ò ṣé ẹ rí gbogbo atẹ́gùn tó ń fẹ́ yìí inú ilé yín náà ni ogun yìí ti ń ṣẹlẹ̀. pásítọ̀ mi ò lè sọ pé kò possible torí wájú ọlọ́run ni mo wà ogun wo ló fẹ́ máa jánu lémi tí mi ò ní mọ̀. madam ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ẹ̀ lùlù ni o ọmọ kan wà ní àkàtà yín nínú ilé yín atara ọmọ yìí ní ogun yìí ti fẹ́ máa jà yín o ṣé ẹ wá rí ọmọ yẹn alágbára lọmọ yẹn ẹ má sọ̀rọ̀ jìnnà kí má jẹ́ wòlíì gan mo ti mọ nǹkan tẹ́ fẹ́ sọ ẹ má wọrí. ẹ ṣe. madam madam ẹ wá. Um, baby mo understand nǹkan tó ń sọ nǹkan tèmi ń gbìyànjú láti jẹ́ kó mọ̀ ni pé pé ẹni tó mú wá fún ẹ kó sọ fún pé spirit ẹ ò lọ pẹ̀lú ọmọ ẹ pé kó máa mú lọ kó dẹ̀ fún ẹ lẹ́lómi. let her go. mo ti gbọ́ tiẹ̀ ọ̀tẹ̀mi ni pé inú ilé mi lè le kó dẹ̀ treat mi pẹ̀lú respect I, I will do that. Tomorrow, what your ọmọ house help yóò ti fẹ́ máa sún mi báyìí. Má yẹ kí n change ẹ o. Bébì bébì kò lè tó yẹn nípa prayer prayer ọmọ kan Okay, Òkè torí mo nice mo jẹ́ kó wá join family and be ká jọ gbàdúrà. And àárẹ̀ kò yẹ kó ti gbàdúrà. Kí ló kèmi àti ẹ̀? I don't like it. Mo ń I don't like it. Kò yẹ come máa separate in Libya, àdúrà. Àtolówó àti tàlíkà don't jọ go lay lẹ́ẹ̀mẹ́ka. Satamure Mubakaye Morasai Aláyé mi ti bàjẹ́ owó tèmi ti bà mí lẹ́nu. Mo gbé abọ́dà bí dèèyàn. Àwọn mi, àwọn tí mo fi owó iyebíye rà, jọ sọ fún mi, èwo nínú ìrún ẹ Lo ti firu irú abọ́ yìí jẹun rí? èwo nínú ìrun ẹ ló ti ra irú àwo yìí rí mo pé mo kú o àwọn tó fi sinmi wá ní ọkọ àwọn tọkọ mi fi ń jẹun nìwọ wá fọ tiẹ ti bá ẹ lẹ́nu ṣọlẹ bí àwọn ìṣe fọ bẹ́ẹ̀ ni ayé ẹ ti bà fọ kó ti dáràn lẹ́nu. Ojú rẹ̀ dá, ojú rẹ̀ dá, ojú rẹ̀ dá àbọ̀ àbọ̀ mo ní. bálọ̀bálọ̀ àbọ̀ àbọ̀ o. kí ló sọ kò sí kankan kò sí kankan kí ló wá ṣe yín lójú. àròkọ ló fẹ́ kú fún mi àpàtúndé wò lójú mi mọ́mí ló fún mi torí pé kò fà bọ́ plate washing stick jábọ́ lọ́wọ́ mi wà fọ́ is it play that broke that's why mo move it to like this. ẹ náà wá ìtẹ̀ fi jẹ́ kí play jábọ̀ tẹ̀lé mọ eré èèyàn mọ́ mi jẹ. mistake ni mi ò mọ wọ. ẹ má bínú ẹ má kì í mọ ṣẹgbọn. ẹjọ ẹ ṣé ó dìgbà tó bá fọ gbogbo àwọn olólè ìtàn ni. but mọ́mi you and I know that ikọ̀ tó ṣẹlẹ̀ sí sísá mọ́ kò tí ì ṣe wọ́n but why tí ẹ fi ṣe láìpẹ́. wọn kò tiẹ̀ mọ̀ spirit mi kò tiẹ̀ like spirit ẹ̀ rárá rárá rárá ni I just don't like her káàkiri mo ti mọ̀ ni kì í ti má gbà mo ti ṣetán báyìí ó dùn mí lọ́wọ́. whatever tó bá ṣe ẹ kàn forgive her. mo ti gbọ́ tí ẹ má wọrí ẹ ṣáà máa lọ sí ṣe gbọ́. ẹ she? after my. fọ́mọ̀dà ẹ pè fún mi pè fún mi kí ló dé tẹ̀ tí parí iṣẹ́ bíbá ah. ẹ dẹ̀ sì fi scaffolding lẹ̀ sára màdáràn irú iṣẹ́ wa lẹ́ ń ṣe yìí ah. wálé kí ló ṣẹlẹ̀ tẹ̀ tí parí iṣẹ́ yìí. Ah, eh, ọ̀gá ẹ má bínú ẹ fún wa ní some days a máa parí ẹ̀ sà. for what wo ẹ̀tún tí rẹ̀ bí ẹ̀tí rẹ̀ àwọn ẹ̀tí rẹ̀ fẹ́ǹsì. ṣé tí ẹ rí iṣu ibi bíi mo ti fẹ́ pè yín àwọn tó ń supply one cement yẹn wọ́n kó ìtókù wa ní sà. why. ẹ ọ sọ pé a ní balance díẹ̀ tá a fẹ́ fáwọn lọ ṣe kó wa. o mọ̀ pé mo sọ fún ẹ pé a máa transfer owó fún wọn lénìí ni. ìwọ náà dẹ̀ mọ bó ṣe lè bá wọn sọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ jàre o mọ bó ṣe lè bá wọn sọ̀rọ̀ kó gba kó gba cement lọ́wọ́ wọn kó parí iṣẹ́ fún mi. èyí mánéjà àwọn òbí máa ń bí èèfù ó ti lákòó jù. ẹ tó ní bí n bọ̀ next week kí la fẹ́ ṣe ń sìn. a máa yanjú ẹ gbogbo àníyànjú lọ fún mi ní list ibi tó kọ nta balance ta fẹ́ fún wọn. tí àtàwọn nǹkan tó kù ta fẹ́ rà ó ti dáhùn. mi láìpẹ́ yín bá mi ṣe ọgọ̀ alẹ́ máa ṣe ìjẹ o. balọ̀balọ̀ àbọ̀ àbọ̀ mi mo ní balọ̀balọ̀ àbọ̀ àbọ̀ ooo àbọ̀ àbọ̀ fún wa bàbá ṣàlàyé wa ni o báwo ló ṣe é ejò náà dà ejò náà dà ó yẹ gbé ó yẹ gbé gbé. àwọn kìlọ̀ fún mi o mo gbé ọwọ́ mi lọ́la mi gbọ́. onílárí o kò sẹ́dá tó mọ̀lá irú abọ́ wo ló wo ló ló ló fẹ́ abọ́ abọ́ abọ́ abọ́ abọ́ abọ́ kí ló ṣe mo ti ń pè láti ẹ̀kọ́. wọ́n fi mí sí bízì o ò gbé kọ́ kí ló dé ó ṣáà rí nu gbogbo miss calls mi náà wá tí ẹ pè mí padà láti fàánà pé kílẹ̀ mo fi ń pè ẹ bẹ́ẹ̀ yẹn. baby today is not a good day at all in fact wàhálà tí mo go through lẹ́yìn ah, ọlọ́run jẹ́ kí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí wa mọ́ ni. àmín àmín. akílódé ah, tó wá ń pè mí bẹ́ẹ̀. Ah, ṣé bí mo délé ni mi ò bá àbọ̀ lọ rẹ́ ń lé mo bèrè lọ́wọ́ àwọn ọmọ pé bo ló wà wọ́n láwọn ò mọ̀ mo dẹ̀ lọ síbi tó kó ẹrù ẹ̀ mi rí gbogbo ẹrù ẹ̀ ń bẹ̀ mọ́. kí ni ìyẹn túmọ̀ sí. kí ló túmọ̀ sí pé bóyá wèrè ẹ̀ ti sá lọ ni bó ṣe máa ń ṣe nìyẹn àwọn ọmọ ọ̀dọ̀ yẹn kò sí bó ṣe fẹ́ ṣe fún wọn tó tẹ́ wọn lọ́rùn tó wọ́n máa padà ṣáà sá lọ ni wèrè ni wọ́n. sweetheart yorì nǹkan tó kọ́ sí sí wọn náà wo nǹkan tó ń sọ lẹ́nu ọmọ tó ń bá wa ṣiṣẹ́ tó ń gbé lọ́dọ̀ wa ó kẹ́rù sá lọ tí wàá táwọn wò sí bá dáa ṣó máa sá lọ ni. wàá tẹ̀mí wò sí dáa o ṣé pé tọmọ bá ṣẹ̀ tí mo fi báwí ni mo ti fi ṣe nǹkan tí ò dáa nìyẹn àbí. ìbáwí nìyàbò ń fìyà jọmọ yẹn. èmi ò fìyà jẹ o mi ìfìyà jẹ ó ṣèdẹ ni mo bá wí. kí la máa ṣe sí yẹn báyìí sí ibi la fẹ́ wá sí. ṣé bọ́lá ẹni tó mú wá fún mi mo ní àdírẹ́sì ẹ̀ mo dẹ̀ ní kọ́ńtàkì ẹ̀ máa pè ní pọ́n mo ti sá lọ kí ló wá ṣe é léni tó fi gbé fún un. ìkan náà bọ́ìsì tó ń bá mi ṣiṣẹ́ yẹn ni ó ṣáà mọ bọ̀ wálé níṣẹ́ lejò ṣá ní site ṣá. ejò. mi tẹ mọ bó ṣe ṣe tẹjọ fi ṣan jẹ lẹ́sẹ̀ ah. ìyẹn là ń dùn látàárọ̀ in ọlọ́run ló lẹ́mí ẹ̀ lọ́wọ́ báyìí o mi mi mọ tó lè já sí o. kankan ah, ní ṣe o. àmì o. Ah, ó ga o. ooo oh, kí ni gbogbo ilé ń sìn. ó ọmọ ọ̀dọ̀ sílẹ̀ jẹ́ kí n lọ sóúnjẹ fún ẹ kó jẹ. mo lọ fẹ́ wá ọmọ ìtura ẹ. kí ló fẹ́ jẹ jẹ́ kí n lọ sóúnjẹ fún ẹ ṣe fìyẹn lẹ̀ máa pẹni tó mu wà mo tó sáré náà ló máa sá padà wá. káwáré káwáré káwáré torí òní nítorí ọ̀la ni. Kaware, kaware, kaware ọ̀ràn tán ọ̀ràn san ọ̀ràn síran ìran ìwọlẹ̀ orógbó wọn lọ dáràn láàfin wọn ní kí ló fi tán ọlọ́ọ̀ni ohun tó fi tán ò sí ní fi kankan tán ǹjẹ́ ń wo àparò ọ̀yẹ̀lẹ̀ ọ̀daràn láàfin wọn ní kí ló fi tán ọlọ́ọ̀ni ohun tó fi tán ò sí ní fi kankan tán torí tàpàrọ̀ bá jẹun lóko lóko tán orin ní mú sẹ́nu mo múra mo mú jẹ mo múra mo mú jẹ làpàrọ̀ ké ọkàn sa awé jòjò bá fẹ́ jò ejò fẹ́nu ṣèfẹ́ kún àtàrí bí ọ̀bá sí orí ni àbámọ́ méjòdìgì oró tí Elédùmarè fún ọ ọmọ olùfẹ́ ló fẹ́ fi sàn yìí àrẹ̀mọ olùfẹ́ rí nǹkan kan gbọ́dọ̀ ṣe àkó ẹran tí délé gbégbé ni. bàbá ṣe wá wá ní òru àbọ̀ rere dá àbọ̀ burúkú hmm. kò dá rárá. ṣe rí ẹ ti fèrò fọ́n náà bẹ́ẹ̀ mọ̀ sọ. So ejò lẹ́rù pọ́sán eléyìí ejò kan ló sàn kì í ṣe ejò lásán ó ti lọ́wọ́ nú. lákọ̀ọ́kọ́ ọmọ kan ń gbọ́dọ̀ yín ọmọ tí ń gbọ́dọ̀ yín yìí a gbọ́dọ̀ rí tá a bá ti rọ́mọ ọ̀hún báyìí báyìí báyìí báyìí gbogbo ìṣòro yìí yóò tán lẹ̀ lọ́wọ́ kan. bàbá ọmọ ọ̀dọ́ wa lọmọ tẹ́ ń sọ yìí àmọ́ kò gbọ́dọ̀ wa mọ́ ti lọ ẹ wù bàbá ẹ jọ ṣé nǹkan tẹ̀ ń sọ ń sìn ni pé ọmọ àbọ̀lọ́rẹ tó ti kú lọ́dọ̀ wa yìí òun ló kọ́ sí gbogbo tó ń ṣẹlẹ̀ sí wa lọ́tún lọ́sì. òun lọ kọ́ọ̀sì ẹ̀ òun sì kọ́ kọ́ọ̀sì ẹ̀ tí mò ń sọ kọ́ sa sí yín o àmọ́ ọmọ yìí a gbọ́dọ̀ rí dùnú ẹ̀ sẹ́yìn ní tá a bá ti rí dùnú ẹ̀ lórí tá a dáwọ́lé gbogbo nǹkan máa yọrí sí rere àmọ́ tá a bá rí dùnú ẹ̀ sàmọ̀ pé dùnú àgbẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ ń wá ọfọmọsí tanràn àfọlọ́kọ bọ́mọ yìí ti wà á gbọ́dọ̀ rí dùnú ẹ̀ sẹ́yìn tẹ́ bá ti rí dùnú ẹ̀ nǹkan mọ̀ lọ súnmọ́túlù bọ́tà bá rí dùnú ẹ̀ kékeré lélẹ́yìí o wọ́n fẹ́ fẹ́ léyìí máa dà yín láàmú bó ti wà yìí kékeré ni ẹbí ti ń náwọn ti ń náwọn bíi bí èjò tó gbé kòkòrò mi <laughs> tó bá ti ń kú ọ lórí ẹ̀ tọ́ba tó ń bá ti kúrò lórí ẹ̀ mọ̀ pé ilẹ̀ ní sàn bọ̀ àbúrò nìkan yìí àbúrò nìkan yìí ẹ wọ ọmọ wa ẹ gbọ́dọ̀ dùn nínú kárí dùnú ẹ ẹ jẹ́ kó dọ̀dọ̀ tèmi ká bẹ̀ẹ́ ní tó bá fẹ́. ọ̀gá ẹ má kú jọ ara yẹn ṣàánú mi ìnira yìí pọ̀ ọ̀gá ẹ má lè kú báyìí ìnira yìí pọ̀. mo sọ fún ẹ mo ní kò gbé àjà ọmọ ìpọ̀ má dàpọ̀ ọmọ ọmọ tán orí rárá ìlú ọtí tó wà fẹ́rẹ̀ abo abo onílárí o kò sẹ́dá tó mọ̀lá irú abọ́ wo ló wo ló ló ló fi. múlẹ̀ wá nà. abọ́ abọ́ abọ́. ìwọ ni kà. ìwọ lọ́ba yé jẹ́. ẹ ẹ tún bí mi pé kí lẹ ṣe. ẹ mú ọmọ ẹ da gbélé kalẹ̀ bí àkàndùn ẹ wá ẹ gbé kalẹ̀ lọ́sibítù bẹ́ẹ̀ fi lẹ̀ ẹ wò níran. dáhùn kò rí bẹ́ẹ̀ sá ṣe rí ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ ní mm-hmm. site mú mm-hmm. láti rọ̀ṣẹ̀ lọ sí hospital ni so hospital yẹn náà ló wà ló wá pè mí pé àwọn mọ̀lẹ́bí òun ti gbé òun wá bíbá pé kinní yẹn ò fi ń lọ́kàn balẹ̀. fi trace ẹ̀ wá bí sá. ó ti àbáfi ilẹ̀ bẹ́ẹ̀ ni eléégún mánà mímọ́ ṣe bó ti nà mí lẹ́ẹ̀kan òṣèkà ọ̀jẹ́ náà ti ẹ̀ bẹ́ẹ̀ nbájọ́mọ́ tiẹ̀ wọ́n lè gbé kalẹ̀ bẹ́ẹ̀. ẹ wá gbọ́ o ẹ gbọ́ o ẹ tẹ́ etí yín dáadáa kẹ́ gbọ́. tí ọmọ yìí ẹ má rí mi wò bí ìran o. ẹ dọ́là ìrìlù ẹ sáré ẹni mẹ́ni tí ń lé yín ẹ̀yin ìka ọ̀bàyéjẹ́ yìí. nǹkan ò ní ṣe lágbára ọlọ́run ẹ bàbá náà ti sọ fún wa pé ká sáré lọ gẹ́ẹ̀tì nǹkan kan torí ẹ̀ náà la ṣe ń lọ sá. ẹ ń sáré lọ gẹ́ẹ̀tì nǹkan kan. bámi àbí kí n tẹ̀lé wọn ni. fún kínni ah, jẹ́ wọn lọ. ẹ rí wọn tó ti fẹ́ rí ní òògùn wọn bó ṣe máa ń ṣe ni. ẹnì kan máa ẹ má padà ẹ rí ìwòye ayé jẹ́ tí bá ṣe pé wọ́n sì rí mi wọ́n á dá mi mọ̀. madam ni yóò borí. ọlọ́run ọba ni ọba kò ṣeun tì kò sẹ́ni tó lè yẹ̀ lọ́wọ́ ẹ̀ wò bóyá kankan tó yé madam gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú fámìlì yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé fúnra yín lẹ fọwọ́ ara yín fà. pásítọ̀ lọ́nà wo. ọ̀nà tó pọ̀ àkọ́kọ́ ọjọ́ tẹ́ ẹ wá tí mo dá ẹnu lé pé ọmọbìnrin kan kínní kan ẹ dìde para ẹ lọ ẹ gbọ́ nǹkan tó wà nídìí ẹ̀. ẹ̀yin gan ẹ mọ̀ wípé nǹkan tó wà nídìí ọ̀fà ó dòjé lọ. ẹ wo pásítọ̀ níbi tí ẹ sọ̀rọ̀ dé tẹ́ ẹ parọ́ ńgbà tó délé fúnra ara ẹ̀ ó ṣàlàyé fún mi mò ń bí lọ́jọ́ yẹn pé ṣé wọ́n wá sọ fún ẹ̀mí tó lọ pé ọmọ ẹ̀ ló ń dà wá láàmú ni àbí kí ni wàhálà ẹ̀ pọ̀ lórí ọmọ ẹ̀ fún báyìí. ègbé ni ẹni tá a fi rán tí o ègbé ni ẹni tí a kò rán tó ń sọ ọ̀rọ̀ lásán nígbà tí ẹ lọ tán lọ́jọ́ yẹn mo fi ẹ̀mí darí mo fẹ́ mọ nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí gangan mo wá mọ̀ wípé ọmọ yẹn gangan òun gangan mọrú ọmọ tó ń jẹ́. mo kí yín o ẹ káàbọ̀ sípàdé o. ta ló mọ́pẹ́ wá. èmi mọ́pẹ́ wá olórí ìbáfọ́ lórí àti àwòrán ṣàṣà ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé èyí ni ọjọ́ ìdúpẹ́ tí a máa ń dúpẹ́ tí inú wa bá dùn mo wá dúpẹ́ fún àtìlẹ́yìn yín fún bí ẹ ṣe sọ àwọn ọlọ́kọ̀ tó wà mí lọ sílé ayé tẹ sọ wọn di ẹni yìí tẹ sọ wọn di ẹni ẹ̀yẹ tẹ sọ sínú owó tẹ sọ sínú ọlá tẹ jẹ́ kó di ẹni tí aráyé ń wárí fún. Hmm. gbogbo ẹgbẹ́ ti tẹ́wọ́ gba ìdúpẹ́ kí wàá ní ohun ìdúpẹ́ tí o fẹ́ fi san ẹ̀jẹ́. kò sí ohun méjì bí ó jẹ́ pé ìjọ́ tí mo bá ti ní ọkọ tí mo sì ní oyún fún un ìjọ́ tí mo bá fi ìbímọ mi sí yóò máa padà darapọ̀ mọ́ ẹgbẹ́. àṣẹ́gun. mo súnlé kí ló dé mo rí pé bá ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ inú ẹ̀ ò ṣé kò sí. ajá ń gbọ́n. àwòrán. olórin àwọn ọmọ aráyé fẹ́ gba ayọ̀ mi lọ́wọ́ mi wọ́n fẹ́ lé mi kúrò mi tí mo jókòó sí aga ìdùnnú tí mo fi jókòó wọ́n fẹ́ yẹ kúrò nídìí ẹjọ́ gbogbo ọmọ ẹgbẹ́ ṣó yẹ kúrò bẹ́ẹ̀ wọ́n fẹ́ lé mi kúrò lọ́dọ̀ àwọn tó ṣọlọ́kọ̀ mi wá sáyé láti lọ máa ṣiṣẹ́ níbi kò ní tínú mi ò dẹ̀ dùn sí rárá torí pé kò sẹ́ni tó mọ̀ owó obìnrin. ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tó mú wà tí ò tó wà ń yá àdá sí rárá ìwọ ṣe nǹkan táwọn ọlọ́pàá ẹ fẹ́ kó ṣe àwa máa bà lẹ́yìn. ẹṣin ò bọ́jú ẹṣin jí ẹṣin oṣù ẹsẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹṣin tó wà lígìgìrì sí ẹṣin lẹ́ṣin fi fi ọmọ tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́mọ lọ́mọ káàkiri ẹ wo aṣọjọ́ tí mo ti dé inú ilé Adéjọkẹ́ ó ń wò mí bí ìgbẹ́ ni o kò fi ojú ire wò mí ó dẹ̀ ń ṣe mí bí ẹranko ni ẹyẹ lẹ́gbẹ́ mi mẹ́yẹ kíyà ìjẹ mi gbé. nítorí ẹ̀ la ṣe lọ kìlọ̀ fún tó yẹ kí Adéjọkẹ́ fi àgbọ̀rọ̀ ṣe aṣọ wọn ni olórí iye ogún lọ́jọ́ máa wó o. ìyá ó di ẹ̀yìn ìyà tó ń jẹ ọmọ lẹ́yìn odi ò kéré rárá iṣẹ́ téèyàn bá ṣe fún olówó tó bá fún ni lálòkù aṣọ bó ń tọ̀hún bá ṣe fún rẹ̀ á daṣọ tuntun sọ́rùn rẹ̀. Hmm. adéjọkẹ́ ọ̀mọ̀ ẹni. kò mọ̀ pé tí ìyá ọba bí bàbá ò lè wáyé ká ló bá mọ orú èèyàn tó jẹ́ ni kò ní dáṣọ orú ẹ̀ ṣòro mọ́ àwọn á kó yí adéjọkẹ́ ìdí tẹ́nìyẹ òkì fi ń tàn á máa jẹ́ kó mọ̀ ajá ń gbọ́. àgbọ̀ngbọ̀. ẹ wò pásítọ̀ ẹ ṣe gan ọ̀rọ̀ tí wàá rí báyìí sìn ẹ má jẹ́ kí n tàn yín gbogbo nǹkan ò lọ dáadáa o nǹkan ò lọ déédéé gbogbo business mi kàn ń dàrú ni contract kan ti àwọ́dì fún mi wọ́n á tún gbà padà tí mo dẹ̀ ti ná àìmọye owó lórí ẹ̀ oko gbèsè ni mo wà yìí ẹ ṣàánú mi. olúwa ni ọba tó máa ń ṣàánú ẹ̀dá orin tí mo kàn gbọ́ tó ń kọ níwájú yín ni pé mo ti róyè wípé rọrùn ìmọ̀ àjọba nínú ilé yìí o ìyàmú ó ti róye wípé rọrùn máa ti jọba o olúwa yóò gba gbogbo ògo ṣe rí ọmọ ìtẹ́ bá ti rí ọmọ ìtẹ́ bẹ̀ tó ti gbẹ́bẹ̀ kò sí wàhálà kankan fún yín ibo la fẹ́ wá sí báyìí sin pastor a ti dààmú lórí àti rí ọmọ yìí a ti dààmú a ti wá wá wá ọmọ tá a fi tíráka sí lára ibo la fẹ́ wá dé. ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù mo pàṣẹ ìrọ̀rùn sínú ilé yẹn ọ̀hún gbà bẹ́ẹ̀. kò sẹ́dá tó mọ̀ la irú àbọ̀ wo ló wo ló ló fẹ́. àǹtí kílísì ẹ ṣe bẹ́ẹ̀ yẹn fún mi nígbà tí abẹ́rẹ́ rẹ̀ jẹ́ ti wá sọ́dọ̀ yín ẹ ti pè mí kẹ́ sọ fún mi pọ́dọ̀ yín ló wà kọ́kàn tèmi lè balẹ̀. àbọ̀ lórí. Ah, abọ́lọ́rẹ̀ ò sí lọ́dọ̀ mi. Ah. èmi ni. ẹ má ṣeré o abọ́lọ́rẹ̀ ò sí ń bí. abọ́lọ́rẹ̀ ò sí lọ́dọ̀ mi bó lẹ fún ọmọlọ́mọ sí ọmọlọ́mọ dà. Ah. ó mà ti ṣe díẹ̀ tábọ̀lọ́rẹ̀ ti kúrò lọ́dọ̀ wa ó kó gbogbo ẹrù ẹ ni. àárí mo dẹ̀ rò pé ìbá inú wa ni ó ti ṣe díẹ̀ ó sá. àǹtí ẹni sùúrù. ó ṣeé ṣe kí abọ́lọ́rẹ̀ kó náwọn fámìlì mi lè kó bóyá ẹ mọ̀dọ̀ wọn kó lè jẹ́ pé ibẹ̀ ló lọ́gbà tẹ́tí ní kò sí lọ́dọ̀ yìí ọ̀ lára àwọn tọ́jọ́ ń ṣọmọ ọ̀dọ̀ yẹn kó mọ̀ ọ̀dọ̀ kan náà kó ti gbà bẹ́ẹ̀ lọ. àbúrò rí ọmọ bíi kankan tí mo ṣe mú bọ̀ látàbílẹ̀ wọn ọ̀dọ́ yín mo mú wá straight ọmọ yóò mọ anywhere lẹ́kọ̀ọ́ ta ló mọ̀ kó mọ́ lémi gan kò dé lémi rí. ẹ̀sìn rèé o ekele tẹ ah olówó lè lọ bá ìtòrí Ọlọ́run ẹ ti kú bá mi ẹ ti kú bá mi ah irú ìnagijẹ wo làwọn fámìlì ọmọ yìí máa fi pè mí báyìí. ìnagijẹ tó bá wù mí òun ni mo máa pè é ìwọ ìwà ti jẹ́wọ́ ẹlẹ́ẹ̀wá ọmọ tèmi láti bí ọ̀sẹ̀ mẹ́ta ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ́ kémi gbọ́ lọ́mọ tí mo ti fọkàn balẹ̀ wípé ọmọ mi máa kéré òkò wálé mo máa fẹ̀yìntì máa jẹ́wọ́n ọmọ ẹ wá ní máa fẹ̀yìntì kí máa sunkún ọmọ èmi kọ́ ọmọ yẹ. ẹ ní fojú sunkún ọmọ kò wé mi náà kó jẹ́ pé mo á mọ́ ọmọ lọ́dọ̀ yẹn ọmọ yẹn wá di nǹkan tá à ń wá kiri bó ṣe ṣẹlẹ̀ gan-an ìfà kò tiẹ̀ yé mi. mọ́mí àbọ̀lọ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹni bínú ni a máa rí ọlọ́run á ṣe rere fún wa àwa náà ti gbìyànjú bó ṣe wà yẹn mo ti lọ sọ fáwọn ọlọ́pàá pé à ń wà mo tún ti lọ sọ ní rédíò station mo máa wòrán ẹ̀gàn dé tv station ìpè tán bá bá wa rí o ìpè ọmọ ọ̀dọ̀ wa ló wà o ọlọ́run á ṣe rere mà. ẹ ti máa wòran ọmọ tèmi káàkiri pé ẹ̀ ń wá ọmọ mi àfikọ́ lọ́nba yín ṣe ní rírí òun ló kù àmọ́ ìbídùn. máa Ìbídùn wò mí dáadáa wo ojú mi dada tí nǹkan bá ṣe ọmọ mi tí nǹkan kan bá ṣe ọmọ mi èmi àti àmú kan lẹ bẹ́ẹ̀ ni mo sọ. mọ́mì mọ́mì. ìyáàbọ̀ lọ́rẹ́ ìyáàbọ̀. ìyá tèmi wò tó wọlé kò sí nǹkan tí ò ní ṣe tó bá bọ́ sí àkàdá. look at what you have caused. n sọ fún ẹ títí. ẹ wo ẹ má jẹ ká máa tún ìlú. Eh, àbọ̀ àbọ̀ ooo mo ní bálọ̀bálọ̀ àbọ̀ àbọ̀ o àbọ̀ àbọ̀ fún wa bàbá ṣe wà wá ní o àbọ̀ rere dá àbọ̀ burúkú kò dá rárá kàṣerere kàṣerere kàṣerere kàṣerere kàṣe kàṣe kàṣerere yìí bálọ̀bálọ̀ abohabo onílárí o. kò sẹ́dá wà ní jẹ̀bi báyìí ṣé mi ṣoore dárùn láyé mi báyìí. ẹ wo sista ọlọ́run ní jẹ́ kí ẹnìkankan nu wa jẹ̀bi ẹ jẹ́ ká gbà pé ọmọdé wa ti gúnyán tó ti dé irú wa lọ́wọ́ ẹ ká gbàlagbà wa kó wa mọ̀ bóun ṣe máa roka tí ò ní di erùpẹ̀ mọ́ wa lọ́wọ́ lókù báyìí we will find a way out of this please. Ah. Hello? Hello, sister mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo ọmọdélé ni akẹ́kọ̀ọ́ ti gbé nọ́mbà yẹn pé. Kí ló ṣe mọ́délé? Mi mọ owó kò dédé ṣubú ni. Farabalẹ̀ kó ṣàlàyé fún mi. Kò dé lájú kò lájú látàárọ̀ báyìí kò lájú. Ó ó dàgbé sùúrù gbé lọ sí neighborhood hospital yẹn tí ò jìnnà sílé. Gbé lọ síbẹ̀ mò ń bọ̀ abẹ́ nísinsìnyí. Ó dáa. Farabalẹ̀ kó lè rí nǹkan tó fẹ́ ṣe ṣe jàre. Mo ti ń bọ̀ ẹ̀yọ́ tó máa ń pè àwọn ọmọ kókókókókó ọmọdé ìsàndó nínú ibi tó. ẹ wọ madam máa pè ìṣègbọn owó lọmọ mi strong díẹ̀. kí ló ṣe jọ mi ì sí ìmọ̀ mo ṣàníkan máa gbé lọ sí hospital. ẹ wo a máa rí yín o ọlọ́run aṣọ ọmọ ti bí ń rírí o. bálọ̀bálọ̀ àbọ̀àbọ̀ o torí onílárí o kò sẹ́dá tó mọ̀lá bálọ̀bálọ̀ e. àbọ̀ àbọ̀ o mo ní bálọ̀bálọ̀ àbọ̀ àbọ̀ o àbọ̀ àbọ̀ fún wa bàbá ṣe. rẹ ṣá o ní ìgbẹ́kẹ̀lé. káṣe káṣe káṣe rere yìí bálọ bálọ. pẹ̀lú màdá. ẹ ra mọ̀. ibo lẹ wà báyìí. Ah. hospital. ó dà ok ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ wò ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ọlọ́run á fún lálàáfíà ọlọ́run á gba gbogbo òru níbí báyìí a máa fọwọ́ tiẹ̀ náà ṣàdúrà mo dẹ̀ ń fàdúrà jagun mọ̀ pé lágbára ọlọ́run gbogbo ogun ló máa ṣẹ̀wọ̀ yìí but madam ọmọ tìbí yẹn ń kọ́ ṣé ẹ ti rí i. ṣe mọ̀ mo ti sọ fún yín pé <clears throat> ọmọ ọ̀dọ̀ yẹn ló máa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọlọ́run àfún yín rí ọlọ́run àfún yín rí ẹ fara yín balẹ̀ ọlọ́run àgbà gbogbogbò mi ò dákẹ́ ẹ má wò rí ọlọ́run àṣe gbogbo ẹ̀ àṣe pé máa ṣe òkè òkè ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kódà Madame, vous pouvez garder ọlọ́pàá ẹjọ́ mo rò pé ṣe yín lẹ́yìn ṣe ẹ ní sùúrù ẹ jẹ́ ẹdí ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ìgbéyàwó olùrẹ̀ ẹ̀yin mo ṣáà ń bẹ̀ látàrí wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yanjú rẹ̀ láàrin ara wa. ẹ kí la fẹ́ yanjú mi ò ní kankan tí bẹ́ẹ̀ bá yín sọ ibi tó ti máa yanjú ẹ̀ fún wa ibẹ̀ ni wọ́n ti wá kó yín ah, ah, wọ́n lọ́mọ ẹni kú ó sàn ọmọ ẹni nù lọ́mọ ìrọ́mọ mi ẹni ká bá yanjú ẹ̀ ẹ jọ ẹ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ṣe ṣiṣẹ́ yín o. madam wọn bẹ tà kẹtẹ ní ọlọ́ba ẹ ẹ bí kọ́ nítorí ọ̀la ni bálọ̀bálọ̀ àbọ̀hábọ̀ o bálọ̀bálọ̀ àbọ̀hábọ̀ o torí onílárí o kò sẹ́dá tó mọ̀lá bálọ̀bálọ̀ àbọ̀hábọ̀ eh. bálọ̀bálọ̀ àbọ̀hábọ̀ o àbọ̀hábọ̀ fún wa bàbá ṣe wà wá ní òun àbọ̀ rere dá àbọ̀ burúkú kò dá rárá. kásìrì kásìrì kásìrì kásìrì kásìrì kásìrì. ó dàbí fúbọ̀ ni màmá lò àtọ̀ sáwọn ẹ ṣe nǹkan tẹ kò sí problem ma tẹ bá ti bèrè mi lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi wá sí ní àbọ̀ lọ́rẹ́ anyway ti bá wà ó máa. ṣé ìwọ ni wàá fi ṣe ń gbà. mọ́mí owó ìpọ̀ ju èyí tájọ sọ lọ. mo mọ ọmọ kan fún ẹni. mo fẹ́ ṣe kan ló máa. pẹ́. ẹ jẹ́ ìyá ọmọ inú àmì ọṣẹ ìwọ náà àwọn òbí náà jèrè ìwọ náà tó ń ṣe. àbọ̀ àbọ̀ fún wa bàbá ṣe wà wá ní o àbọ̀ rere dáa àbọ̀ burúkú. nurse ẹ dẹ̀ sọ pé ọmọdé yìí improve ṣá. yes ma ó improve ma ẹ kàn fọkàn yín balẹ̀ kéde fàdúrà tì ó máa wà òkè ara ẹ máa balẹ̀ ó lóun máa fún lálàáfíà ẹ má wọrẹ fọkàn yín balẹ̀ ah, ó dáa ah, mo ṣe o kẹrẹ kọ mi. ẹ dáàmú ọkọ mi ká sọ ọ pẹ̀lẹ́ ẹ dáàbò àná àmàrí ah, ah, yín ṣé ò sí. good news ni sista mi bùnmi ló wá bá mi ó sọ pé òun rí àbọ̀lọ́rẹ̀. ẹ àbọ̀lọ́rẹ̀. honestly. bóló ti rí. bẹ́ẹ̀ni mo rí nínú ọjà tó ti bá wọn ṣalábàárò. alábàárò. bẹ́ẹ̀ni ma. lọ́jà. ó ṣe sọ fún mi nìyẹn. ẹ ṣe mo dúpẹ́ ṣé o. mo wà òkè òun náà wà kò sí nǹkan kan ẹ jọ mo fẹ́ kó wá bá mi mi báyìí sínsìn ó níbi kan tí mo fẹ́ kájọ dé má wọ orí àlóhùn wa òkè nǹkan kan ò ṣe èmi kàn fẹ́ kí mi àtẹjọ débì kan ni ó dà má pẹjọ ìwọ bàbá mi dúró táwọn wọ̀nyí ó ti yẹ èmi àti ẹ̀sìn àtọkọ ni àjọmọdé ọjà. kò sẹ́dà tó mọ̀lá bálọ̀bálọ̀ eh, àbọ̀ àbọ̀ o mo ní bálọ̀bálọ̀ àbọ̀ àbọ̀ o àbọ̀ fún wa bàbá ṣe wà ọmọbìnrin kan ni mo béèrè alábàárù mi mo rí tó bá wọn gbẹrù kúrò mi báyìí lánàá. ẹni tó ṣẹlẹ̀ ni pé àwọn alábàárù pọ̀ nínú ọjà yìí ìwo gan-an lẹ fẹ́ nu. ẹ wò fọ́tò ẹ̀rí mà ọmọbìnrin níwà tútù bí àdàbà yìí lẹ́ mi ò tí ì rí lẹ́nu àmọ́ àwọn alábàáwọ̀ ẹgbẹ́ pọ̀ níbẹ̀ ẹ lọ bèèrè ẹ̀ bí ó yẹ kó wà níbẹ̀. ẹ ṣe gan àwọn àbá àbí. ẹ máa bá ẹ ṣẹ́kì. ẹ ṣe gan. àmọ́ ibi tó ń gbé o ó kàn wá sínú ọjà wá ṣiṣẹ́ àdókò tó ń lọ bẹ́ẹ̀ yẹn àti àmọ́ ibi tó ń gbé. ẹ ní sùúrù ẹ má bẹ̀rù kò sí nǹkan kan kò séwu bóyá ẹ mọ boyfriend ẹ kan ó lè jẹ́ ilé ọkùnrin ló wà ẹ sọ fún wa. kò ní boyfriend wa àti ẹ mọ kàn wá bí ó dẹ̀ tún lọ. ó dúró dùn náà kí la fẹ́ ṣe báyìí nínú peter mo dẹ̀ wọ́n nẹ kò wọ́n nẹ severally. wọ́n lè mọ wọ́n lè mọ tó wà ẹ̀rẹ́ máa bá ìfún wa náà. ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ a máa fún yín lówó tẹ́ bá mọ ibi tọmọ ìwà ẹ ṣàlàyé fún wa kó wá bí ó dẹ̀ tún lọ bẹ́ẹ̀. kò tún sí àwọn alábàárò mi níbi kankan mọ́. rárá o ibi ìbàdàn náà nìkan lálábàárò wa kò sí. ẹ dẹ̀ mọ̀ bóyá ó change ọjà sí ọjà mi. kò sọ́jà mi ibi ìbàdàn náà nìkan lọ́jà tó wà ní gbogbo òru. ẹ jọ̀ọ́ jẹ́ kí n fún yín nọ́mbà mi tẹ́ bá ti lè kọ̀ pé mí ni ẹ jọ̀ọ́ ó lè fún yín fún mi ẹ̀ mo dáràn mo ti fẹ́ lọ báyìí kí mo fẹ́ ṣe báyìí. ẹ pẹ̀lẹ́ ẹ kú ìtọ́jú ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ jọ matron mo fẹ́ bi yín ní ọ̀rọ̀ kan torí oríta kò yé mi ni mo dé báyìí lásìgbà tí mo ti gbé ọmọdé yìí wá sí báyìí ní tèmi o èmi ò rí improvement kankan nǹkan tó bá wà ń di ẹnìkẹ́ sọ fún mi àti bàbá ẹ̀ ẹ jọ nítorí ọlọ́run káàmù nǹkan tá a fẹ́ ṣe ẹ̀yin lè rò bẹ́ẹ̀ ó improve kò rí báyìí níjẹta it's getting better mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe bá bí amọ gidi ṣe yẹ kó ṣe náà lẹ́ ń ṣe. ara ẹ máa yá ẹ má wọrí mo mọ̀ pààrọ̀ ọmọ ló ń ta yín ṣùgbọ́n ẹ má wọrí ara ẹ máa yá. lọ́dà mo ti gbọ́ ìbùkún mọ̀ pẹ̀lú ọmọ mi fún lálàáfíà ọkọ rẹ̀ ní ṣe lágbára ọlọ́run ikú kan báyìí wọ kì yóò kú bí ó ṣe yíyẹ hold on hold on lọ́sìn ti má ta ló fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ lálẹ́ fúnkẹ́ ẹ ìwọ náà ò ní lè lọ lálẹ́ yìí máa ní ìdẹ torí gbogbo emergencies tó ń kó wa yìí tó a máa níṣẹ́ gidi lálẹ́. máa bọ́ mú níbi tí mo fẹ́ lọ. yóò ti ríṣẹ́ ń bò no problem. ẹ ló jàre sorry má bínú mo fẹ́ kó bá mi ṣe oúnjẹ wá sí ibi iṣẹ́ tó bá ti ṣe tó kó bá mi gbé wájọ. onílárí ooo kò sẹ́dá tó mọ̀lá irú abọ́ wo ló wo ló ló ló fẹ́ abọ́ abọ́ abọ́ abọ́ abọ́ abọ́ náà yẹ kẹ́ mọ̀ náà. àbọ̀ ah, lọ́rẹ́ kí ló wá ṣe bí ìgbà tẹ́sí kìíní fún èmi lè wà lé so mo wá ní kí n bá yín lóúnjẹ wọn. ọmọ má ṣèyọnu mo máa wà nǹkan jẹ́ nínà kí ló wá ṣe báyìí. matron. yes. eight ti lù ṣé mo lè lọ attend to patient. Uh, please do go and attend to the patient. ọ̀dọ̀ mọ́mì tí mo wá ń sìn ni. àǹtí tí ń wọ everybody tí ń wọ ẹ̀ kí ló ṣẹlẹ̀. ó mọ̀ ọ́n rí mi. bẹ́ẹ̀ ni mà ọ̀dọ̀. Yeah, my sista mi abo lọrẹ mà ni a ní mo rábọ lọrẹ. àbúrò rẹ. ọmọ ọ̀dọ̀ mi. ọmọ ọ̀dọ̀ yìí mo rí reception ni ìsìn nígbà tí mo wọ ní hospital bọ̀. lọ́spítù yìí. bẹ́ẹ̀ reception ló wà sẹ́yìn. níṣó ń bẹ̀. náírà sókè kí ló ṣẹlẹ̀ kí ni mi bá ṣe fún ẹ gan-an kí ni fámìlì mi ò bá ṣe fún ẹ tó fi jẹ́ pé kò sá lọ la Giselle wọ́n tó fi ṣe bẹ́ẹ̀ yẹn kódà. àbọ̀ àbọ̀ torí onílárí o. kò yẹ kí ẹ máa fọmọ yín ṣọmọ ọdọ ọsẹ pàtì ìpọ ọmọ yín wá lè ìwọ̀n ba tẹ bá ní tìjọ máa mánéjì tó bá fẹ́ fẹ́ le jù ẹ fi sẹ́nu kọ́sẹ́ ẹ dẹ́ ìfilẹ̀ fọlọ́run ọlọ́run àbáyé wò. kò yé mi débẹ̀ àfi bẹ́ẹ̀ ṣe sọ yìí bí gbogbo nǹkan ṣe rí náà ni bílù yìí ṣe dà ló jẹ́ kí n rò wípé bóun bá tiẹ̀ wá ń bì kan tó ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ á lè máa mówó wálé ta máa máa fi jẹun èmi ò mọ̀ pé ń ṣe náà dẹ̀fẹ́ fi tí wọ́n kó bá tèmi mo tiẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ̀yin máa rí báwí tẹ́ ẹ bá nídìí ọmọ ọ̀dọ̀ kí ló rí tẹ́ ìpàbúrò yín àbábúrò ọkọ yín kó máa wá àṣìṣe pé yín èèyàn yín tẹ́ bá ti gbọ́ ọmọ ọ̀dọ̀ bí kẹ́ pààrọ̀ ẹ wọ́n máa lò wọ́n lòkulò ọmọ yìí lóyìn rẹ̀ ṣe màtírì tòun torí ẹ̀ ló ṣe sákúrò nílé kó dáa èèyàn lòun náà kò ń ṣẹran kù ah, wo you Sir. you again Miss Barry o ha ah, àní ń ṣe mí ẹ wò. ẹ kíra yìí kú oríire pé ah. ẹbí ọmọ yẹn sọ pé àwọn ò ṣẹjọ mọ ọmọ tó kú sọ́dọ̀ yín ẹ wò kẹdẹ lọ jámọ ni pé ẹ ń kó àwọn ọmọ lọmọ yẹn fi wọn ṣọmọ ọ̀dọ̀ ìwà tí ò dá pátápátá ni. ẹ ṣe sọ ẹ dẹ máa wo ọlọ́mọdé ara kò bá ní o ọmọ yìí náà mi ń ṣe lọ́ṣẹ̀ ọmọ ọ̀dọ́ ìmọ̀ ọmọ ni mo mú torí òun náà ọmọ dáadáa ni torí bí ìyá ló mú mi bí ọmọ lèmi náà dẹ̀ ṣe mú gbogbo ohun tí mò ṣe fún àwọn pátápátá ni mò ń ṣe fún ọlọ́run kò ṣàánú ni májà ara kò bá ní àbí. in fact wọ́n try wọ́n try gan ọmọ táwọn sọ yóò ti ń lọ school tó bá tún dé láti school á tún lọ síbi tó ti ń. ẹ jẹ́ ní sọ́jà rẹ̀ ṣe iṣẹ́ òṣù olóńkọ́ kiri wọ́n ní ẹ̀fọ́ àwọn olómọ̀ọ́sìn kan tí ò dá ẹnu ń kọ́ṣẹ́ èéfín wọn sí school sẹ́yìn ò láwọn ọmọ tí yín lé ni ẹ jẹ́ káwọn ọmọ yín lọ fáwọn èèyàn kí wọ́n máa lọ fi wọ́n ṣerú and gbogbo tẹ̀ ṣe yìí is against the law ẹ mọ̀ god ẹ bíbú yìí èèyàn burúkú gbà ní tí wọ́n máa ń ṣe àwọn ẹbí yẹn tó sọ fáwọn òsè mọ́ fáwọn yín àwọn fáyín lẹ́kọ̀ọ́ tó lọ́wọ́ lọ́wọ́ ẹ ẹ bá ti mọ nǹkan tó di ní marie sí. ẹ ẹ kúrò mi ẹ kúrò mi oní ìkùnmí ti fẹ́ ṣe jọ ẹ kúrò mi. ẹ ṣe sá ẹ ṣe wọ. ẹ kúrò sẹ́ẹ̀ ẹ ẹ ló ẹ ló ẹyin please. Go and stop what you are doing. It's against the law. Okay, sir. Yeah. out. Ọkọ tí mo wá bí tẹ́lẹ̀, mo dẹ̀ ti wọ́n nù. O dẹ̀ ṣèlérí mi pé òní ṣe òní ṣe mọ̀. Jọ, báwo ló ti ṣe wá débi? Hmm. O, èyí tó Oh, yìí, òní bọ́m̀bẹ̀, òní bọ́m̀bẹ̀, màá mẹ́sọ̀ pé ìyá jẹ ọfíìsà ẹ lọ charge ẹsì kan. ẹ jọ sá ah, ẹ jọ sá ẹ má jẹ kó charge mi sá ẹ jọ ẹ tẹ káyọ̀wé. ẹ kó charge mi ẹ sọ pé pé kan ni mo fi yá um, ṣé káyọ̀wé. ọfíìsà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí bẹ́ẹ̀ ṣe intervene sọ̀rọ̀ yìí inú mi dùn sí i àmọ́ ọmọ tẹ̀ ń wo yìí èmi tójú ẹ̀ dáadáa. ẹgbẹ́ mi ìjọ mi gèdè ó ròyìn ìyá tíyàwó yín ìyàwó yín fi ń jẹun dáàdì láìkì mi torí ìyà tí mọ́mì máa fi jẹ mí mo ṣe kúrò lé kó má bàa pa mí lọ́jọ́ kan. ìsí ìyàwó yín wá ń fọmọ lọ́mọ ó ń nà ó ń dá injúrì sí lára torí pé ó wá sọmọ ọ̀dọ̀ ọmọ èèyàn lọ́mọ ọ̀dọ̀. àti ẹni ṣerú ẹ mọ. àti kó má ṣẹlẹ̀ ni. àní ṣerú ẹ mọ. ṣé má bínú èmi náà ti kọ́gbọ́n lára nǹkan tẹ́ sọ yìí má bínú jù. ọ̀gá ó ní nǹkan kékeré kan tí mo fẹ́ bẹ̀yìn lé lórí ni ọmọbìnrin tí ẹ nìkan mú lọ kóòtù yìí kí lè lè bá wa ṣe lórí ọ̀rọ̀ ẹ̀. àkóso ìmọ̀tẹ́ lè ṣe lórí ọ̀rọ̀ ó máa fojú balẹ̀ ẹjọ́ torí wọ́n ti wá bí mo lè ti wọ́n nù ọ́ this is second time. ọ̀rọ̀ adarí jì. èyí lè máa lọ sí i mọ́mí ẹ̀yẹ lọ́kàtà ó máa ó máa ṣe ogun nǹkan tó yẹ kó ṣe ó dàbọ̀ ẹ jẹ́jọ ọmọ yín o ah. ẹ jẹ́jọ ẹ má fi ṣọmọ ọ̀dọ̀ mọ́ o. kàwárẹ̀ kàwárẹ̀ kàwárẹ̀ baby take care. torí òní kọ́ nítorí ọ̀la ni bálọ̀bálọ̀ àbọ̀hábọ̀ o bálọ̀bálọ̀ àbọ̀hábọ̀ o torí onílárí o kò sẹ́dá tó mọ̀la bálọ̀bálọ̀ àbọ̀àbọ̀ eh. o mo ní bálọ̀bálọ̀ àbọ̀.